èyí ní òru twenty nine tán ọpọ́sibú kọjá pé eléyìí náà ni ó jẹ́ ìgbẹ̀yìn kíámù lẹ́yìn nínú rọmọdánù ti ọdún ni ó sì pọ́sibú kọjá pé ó tún kú ẹyọ kan ọlọ́run bá nìkan lọ́mọ tí ó pamọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ èyí tọ́wọ́ jẹ́ pé èyí náà bá ní ilẹ̀ látòlù kọ́dìrì àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa gbogbo àdúrà tó àtọrọ ọlọ́mọṣà ìgbà tó bá jẹ́ pé ó tún kú ẹyọ kan náà ni lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣà fi àṣẹ kún gẹ̀ẹ́rì tó bá jẹ́ pé ó ti kọjá àwàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yẹ tọ́lọ́ ní ká máa ṣe ẹ̀yẹ tí ó bá ìlànà sunna mu ọlọ́run àbíọ́ gbogbo àdúrà ta tọrọ ń bẹ ọlọ́mọṣá ìgbà fún wa ọlọ́run agbára ọlọ́run ọba wa ọlọ́run àánú ọlọ́run ọba wa àtàwùbá àtàwùbá wájibatun ala kulli muslim katuba kún bí ẹ̀ṣẹ̀ ọ̀ràn yẹn ni lérí gbogbo ẹ̀dá ọlọ́run ọba wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń pè wá sí àkíyèsí nípa kẹ́nìkọ̀ọ̀kan wa káronú pè wá dàlẹ́ gbogbo àwọn nǹkan tá a fi ń ṣe ọlọ́run anabi ni kullukum khata sallallahu alayhi wa sallam wa khairu in at-tawwabun anabi ni gbogbo yín lálá ṣiṣe kò sẹ́nìkan tí ń bẹ nínú yín tí ò ní àṣìṣe níwájú ọlọ́run ọba wa ọmọ kékeré ń ṣe àgbàlagbà ń ṣe ọkùnrin ń ṣe obìnrin ń ṣe kò sẹ́ni ń bẹ nílé ayé tí ò ní máa ṣe ànábì ní àwọn tó wá lóore jù nínú yín òun náà làwọn tí wọ́n túbá lọ́dọ̀ ọlọ́run ṣe rí ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà kéèyàn máa ṣẹbọ kéèyàn máa pààyàn kéèyàn máa gba omi lójú òbí ẹ̀ wọ́n máa ba òbí rẹ̀ nínú jẹ́ kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ náà kéèyàn máa mutí kéèyàn máa ta tẹ́tẹ́ kéèyàn máa gbowó èlé àbí kó máa yá àyàn kéèyàn sá lójú ogun ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ńlá pọ̀ rẹpẹtẹ kódà kóbìnrin ọmọ sorun márùn ọ wà mbẹ kí ṣòkòtò yẹn máa kọjá ṣòkòtò tí mùsùlùmí ọkùnrin bá wọ kó máa kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọ wà náà àwọn ẹsẹ̀ ńlá anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹsẹ̀ ńlá yẹn pọ̀ rẹpẹtẹ kéèyàn máa sọ fún fọmọ ọmọlàkejì kéèyàn máa fẹnu bàtọ ọmọlàkejì jẹ nínú àwọn ẹsẹ̀ ńlá ni àwọn ẹsẹ̀ ńlá yìí pọ̀ rẹpẹtẹ tọjá pé èèyàn máa torí ẹwọ náà Ọlọ́run gbẹ̀yìn ọba wa ṣe ńláńlá yọọ máa wa ṣe kéékèèké kò wá sẹ́nìkan tí ó bọ̀ kó nínú ẹ̀ṣẹ̀ àmì ìtọ́ dáa jù ni pé kéèyàn túbá nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí à ń ṣẹ̀ kálukú náà dáa mà òṣè tí ọmọ tóun fi ń sẹlọ̀ ẹ jẹ́ àtúbá lọ́dọ̀ ọlọ́run bá wa nítorí pé aburú tó wà ń bí ẹ̀ṣẹ̀ ni pé téèyàn bá ti ṣẹ̀ kíní kan bẹ tọ́lọ́wọ̀n fẹ́ kéèyàn orí tó fi ní kéèyàn má ṣẹ̀ téèyàn bá ti wá ṣẹ̀ nǹkan wọn wà yọ síyàn òun náà ni ìyà ìbáwí ọlọ́run bàdà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run fadamdama alayhim rabbuhum ọlọ́run ọba pa wọ́n rẹ́ bizambihim nítorí ẹ̀ṣẹ̀ wọn ìparẹ́ òní dé àfikọ́jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní ọkọ̀ síkínni ní ọkọ̀ ṣáájú wa ma kunna mu'adhdhibin ọlọ́run ọba ní àní jẹ wọ́n yà àní máa jẹ wọ́n yà hatta nab'atha rasula àti títà fẹ́ràn àwọn òjíṣẹ́ sí wọn tábà ràn àwọn òjíṣẹ́ sí wọn tábà láwọn ò gbọ́ ìyàwó ṣe wá ṣẹlẹ̀ àdékò ọlọ́run ọba ọba aláàánú ni ọlọ́run ọ̀dá wa fún yà ọlọ́run ní mọ́kànnà lọ́hùn mu'adhibahum wa anta fihim ọlọ́run lọ́hùn ní fìyà jẹ wọn lópin gbọ̀tí wà nábì bá ń bẹ láàrin wọn wa mọ́kànnà mu'adhibahum wa hum mustaghfirun bẹ́ẹ̀ ni ọlọ́run ọba Allah wa hum yastaghfirun ọlọ́run ọba lọ́hùn ní sàfúrí òun ò ní jẹ wọ́n yà tí wọ́n bá ń túbá lọ́dọ̀ ọlọ́run ànábì tí wàá kú láàrin wọn báyìí ẹ ẹlẹ́ẹ̀kejì ni pé òun ò ní jẹ wọ́n yà tí wọ́n bá ń wá foríjì sẹ́rí ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kan téèyàn ṣẹ̀ téèyàn ní jìyà rẹ̀ nítorí má mùyàn jìyà náà ni pé kéèyàn tètè túbá kéyàwó tó dé ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n ọba gbogbo tá a bá ti gbọ́ náà Al-Kùránì pé wọ́n ní ọ̀dà ẹ̀jẹ̀ á ń bẹ̀ nítorí pé tá a ń bẹ̀ ọlọ́run ó dé tó sì dé yóò dé pẹ̀lú ìyà ọlọ́run má ní watubu ila Allahi jami'a ayyuhal ẹ túbá o kẹ́lẹ́ bá jèrè téèyàn bá túbá ìtumọ̀ ni pé kò ní sẹ́rẹ̀ fún yàrá yẹn bí àtọ̀ níbi tútúbá lè rè wá wa gbogbo ìdìnà wàhálà fìtínà àdánwò tí ń bọ́ pọ̀lọpọ̀ yí èyí tó pọ̀ jù ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ni èyí tó jáde náà wà látọ̀dọ̀ ọlọ́ àmọ́ èyí tó pọ̀ jù ń bọ̀ ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́ mọ́sá fèrè kọ̀ọ̀kan wa anabi wa sallam wọ́n ní ọlọ́wọ́n bá ní wa man taaba ẹni bá túbà wa amila saliha tí wọ́n ń ṣiṣẹ́ rí fa innahu yatubu ila Allahi mataba ọlọ́run ọba gba tútúbà rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn wà níwájú ọlọ́run tí ó túbà tọ́lọ́run ní fẹ́rẹ́ lópin ìgbà tí màláìka kò bá ti yọjú síyàn tí oòrùn sì ti yọ níbi títí wọ̀ nǹkan méjì tí máa ń ṣẹlẹ̀ tí wọ́n fi gba tútúbà yàn abẹ́lẹ́ ń kọ́ lọ́mọ sẹ́yìn ṣàánú wa ọlọ́run ọba ń sọ ní alukur'an ó ní illa man ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá túbà wa amana wa amila saliha tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rí fàwọ́lá àyíká yẹ̀dẹ̀ kúrú náà lìjánà ọlọ́run láwọn ni wọ́n wà lìjánà o ẹni tí ó bá túbá níbo ni wọ́n wọ̀ jama inú náà lọ ajẹ́ pé kéèyàn túbá èrè ayé àti èrè ọ̀run wà ń bẹ̀ nínú àwọn àǹfààní tó wà ń bẹ túbá ni pé gbogbo iṣẹ́ ẹbú téèyàn bá ń ṣe ní àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n fẹ́ téèyàn bá ti túbá kó ń òun ò ní fi fáìlì yẹn lẹ̀ láì ṣe nǹkan kan bẹ̀ lẹ́yìn ìgbà tó ti parí ó ní illa man taba wa amana wa amila amalan saliha gbogbo àwọn tó bá túbá tí wọ́n ti ṣe rí faulaika yubaddilu Allahu sayyi'ati hasana èyí tí òun filẹ̀ fáìlì wọn tí wọ́n pa ìṣẹ̀lẹ̀ kó ń bẹ̀ sẹ̀fẹ̀ kò ní sí nǹkan kan bẹ̀ ọlọ́run ní látara pé wọ́n túbá wọ́n wà kọ̀ṣẹ́ rí lẹ̀ síbẹ̀ fún gbogbo àtọ́ wà lóòtẹ́ẹ̀lì ee eh, gbogbo bí tó gbà tó wọn bí apalọ tó mutí lọ́wọ́ nígbà olówó mo máa yẹ wọn parẹ́ wọn wà kọ síbẹ̀ pé òun kírun lọ́wọ́ ń gbàdà ẹhìn eh, ìgbà tó ń jẹ owó èlé yẹn owó èlé owó nàpó ẹ eh, ìgbà tó ń gbà wọn tọwọ́ tó bá pọ̀ gbà mọ́ ọ̀yá àyàn mọ́ wọn parẹ́ tó bá parẹ́ tó wọn wà kọ síbẹ̀ pọ̀ ń gbà wẹ̀ nítorí pé tútú bá lágbára gan ó lé ọ̀pọ̀lọpọ̀ atábàlà túbà àtúnpadà àtúnpadà ẹ ẹni bá wa ti pinnu pé òun ti pinnu náà nìyẹn ọlọ́run wa pa tẹ̀yìn ọlọ́run wa parẹ́ fún un ọlọ́mọṣà sàfúrẹ́jì ẹsẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa tọ́wọ́ bàtà wá wì ọwá ní àwọn òfin mẹ́rin alákọ̀ọ́kọ́ òní pé téèyàn bá lè yàn túbá ó kù nínú ẹ̀ṣẹ̀ yẹn èdè pé ọmọ ṣe ó tún máa ṣàṣà fún láìláàrọ̀ láàrọ̀ ó kù mbẹ̀ ó kù díẹ̀ lẹ́yìn náà ọmọ wa sábàámà lélẹ̀ yìí tó ti kọjá òní máa rántí kí inú rẹ̀ ó máa dùn àbí kó máa fi ṣèfàájì láàrin àwọn èèyàn pé à ẹ̀kílẹ̀ yìí ẹ̀ṣẹ̀ wọlé yẹn ń ṣe ìgbà táwa fi ń ṣe báyìí náà ọmọ oh, sàbámọ̀ lélẹ̀ yìí tó ti lọ lẹ́yìn náà ọ wà pinnu kó o ní padà síbẹ̀ mọ́ ó pinnu tó bá ti pinnu ọlọ́run ti mà lẹ́yìn náà ọlọ́run wà pa gbogbo ẹ̀rẹ́ fún yàn abẹ́ni tí ò pinnu kò ti ṣetán tí ì túbọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tó bá jẹ mọ́ dúkìá àwọn èèyàn tó bóyá èèyàn gbé nǹkan kan àbí èèyàn lu jìbìtì ẹnìkan tó bá lo túbà ọ̀dà padà ọ̀dà nǹkan padà lókùngbà tí nǹkan bá sì ń pé a ah, nǹkan yín tí mo tọ́wà lọ́wọ́ mi mo ti túbà ẹgbà nǹkan yín májèmọ́ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ṣẹlí tútúbà yìí òre ńlá mbẹ́mbẹ́ ọlọ́run yá ayọ̀ lẹ́tẹ̀ẹ́ amanu túbù ilallahi tawbatan nasuha ọlọ́run bá ní ẹ túbà lọ́dọ̀ ọlọ́run ọba léyìí tí yọ jẹ tútúbà tó dodo tí n bá ti wá túbà ọlọ́run ọba ọba aláforíjì ni gafóró ni aláforíjì ni rahim oníkẹyìn tọ́lọ́ bá ti foríjì yàn yọ kẹyìn ọ̀kan náà àwọn ẹni rí ọjẹ́ gbèsè tọ́pọ̀ ọ wá ń sọ fún ọmọ rẹ̀ pé kó ṣàdúrà fún ọmọ yẹn wá fẹ́ ṣàdúrà ó ní àdúrà tó ṣe ni pé sọ pé kọ́lọ́ òun fèrè jìmí ọmọ ah, wa ní bò ní àforíjì àti gbèsè bò lè soso mọ́ra wọn ó ní ìdá gáfàdà dánbí kọ́dọ̀ ọ̀dẹ́ yìí tọ́lọ̀ òun bá ti fèrè jìmí yọ̀sán gbèsè mi torí tọ́lọ̀ bá ti fèrè jìyàn ọlọ́run bá máa ń ṣe náà fún yàn wàkúlù sitakifu rọ̀bákùn iná òkàna gàfàrà ọlọ́run bá ní ẹ máa tọrọ àforíjì ẹ máa túbá yusuf sama aleikum idirara a sọ àánú kalẹ̀ fún yín láti sama ìdíwọ́ ayé ìdíwọ́ ayé ìdè ayé àti wàhálà ayé èyí pọ̀ jù Ese lọ́fà tẹ́yìn bá ti wá túbá ìyẹn wá nínú dè ẹlòmíín pa ayá àti bàbá ti túbá ọ̀nà sì bẹ̀rẹ̀ sí fún sinna ní dínà ẹlòmíín ọjọ́ dáa fún tẹ̀ ìjẹ́ ti lọ́wọ́ sí ma sì sinna ẹlòmíín ìyẹn ìyàwó ẹ̀jẹ̀ àbí ìyẹn ọkọ ẹ̀jẹ̀ ìjọba ti túbá ọlọ́wọ́ sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìmọ̀ owó rọrùn tẹ́ máa ná tẹ́ ẹ̀ níní wàhálà ọlọ́run ní àfún yín tẹ́ bá ti túbà wàjà lẹ́kùn jannati wàjà lẹ́kùn anahara àwa dàyín lọ́lá lẹ́yìn náà tẹ́ bá kú ẹwà lọ́lẹ̀ wà lìjánná ẹnìkan ò ní túbà àfikọ́dọ̀ rẹ̀ ọlọ́run ẹnìkan ò ní túbà àfikọ́ ọlọ́run bá aláà kó fi mọ́lẹ̀ sójú ẹ̀ ẹnìkan ò ní túbà àfikọ́ ọlọ́run tún ayé ẹ̀ ọ̀rọ̀ ọmọ wa dàrú yọ̀ wá pé wọ́n sàṣọ̀hún ni yóò ní ọ̀fà ni yóò ní ayé ni yóò ní ajẹ́ ni ó bẹ́ẹ̀ sì ni òun ni gangan òun ni kòkòrò tí ń jẹ fọ́ ọyẹ ara rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run Ramadan lọ́lọ́ yìí ee àwẹ̀ ọlọ́wọ́ àwẹ̀ Monday àwẹ̀ Thursday wa kìyàmù lẹ́ẹ̀lì tí mọ́ṣáláṣí ni ò sí mọ́ àmọ́ àdáṣe nínú ilé àbí alẹ́ṣẹ́ lápapọ̀ nínú yàrá wa eléyìí ń sì ń lọ sàárà ee òun náà sì ń lọ gbogbo àwọn ẹ má jẹ́ àpadà síbẹ̀ lẹ́yìn Ramadan àǹfààní Ramadan náà ni pé kéèyàn gbé bẹ̀rù Ọlọ́run bá kó ń bẹ̀ kéèyàn máa wá fi tó gbèsè ayé yẹn lọ títí tí ó fi di ọdún tí ń bọ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti gbàgbé ọlọ́mọṣà ṣàforíjì fún wa ẹ̀ṣẹ̀ tá a rántí lọ́wọ́ báyìí pé àti ṣe báyìí rí ọlọ́mọṣà ṣàforíjì fún wa gbogbo èyí tá a ṣe ń kọ̀kọ̀ ọlọ́mọṣà ṣàforíjì fún wa èyí tá a ṣe gbangba ọlọ́mọṣà ṣàforíjì fún wa èyí tá a rántí má ọlọ́mọṣà ṣàforíjì fún wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹ̀rílẹ̀dẹ̀ wa ọlọ́mọṣà tún wa ṣe gbogbo àwọn tó ń darí wa ọlọ́mọṣà tún wa ṣe àwa náà ọlọ́mọṣà tún àwa náà ṣe ọlọ́run ṣe gbogbo alẹ́ lérí rẹ ọlọ́run kò ṣe wá lọ́rẹ̀ẹ́ ọlọ́run kọ́lọ́n kò ṣe dáadáa yé kò ṣe ní ènìyàn lérí dáadáa táàrin jọ́ àlùkìyàmà gbogbo ìdènà tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà ṣí mọ́ṣà mú wa kó ń bẹ gbogbo ìdè tó dè wa ọlọ́mọṣà tú ó lára wa gbogbo kùnkùn ní ẹ̀mí wa ọlọ́mọṣà bá wa yọ ọ́ kó kọ́lọ́n wa ṣe wá lé lérí fi tí a bá gbọ́ pé wọ́n rí oṣù lálẹ́ a jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa ọ̀la ni a ṣe ọdún inṣàlá àmọ́ tá a bá gbọ́ a jẹ́ pé a tún gbàwẹ̀ ní àbí bóun ni mo fẹ́ sọ kílẹ̀ ní adibọ́sí sátọ̀dẹ̀ báyà ẹ̀hẹ̀ ní sátọ̀dẹ̀ ẹ̀hẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá rí oṣù a jẹ́ pé ọ̀la sunday láti ọdún àmọ́ tí wọ́n bá rí oṣù inṣàlá ta'ala ọyẹ yóò Eh, ìjọ mande nìyẹn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wà lá kámọ́rí tí sùtọ́ òun náà ni ọlọ́run fi ṣe àkóso ẹ̀sìn wa ní tó ti sọ òun náà látẹ̀lé ti kálíbà unite lérí ẹ̀sìn wa abẹ́lẹ́ nínú àná ògbà tó bá já sí ọlọ́mọṣàjọ bá wa pẹ̀lú rọrùn wọ́n jà sí eléré ààrẹ wọ́n jà sí lọ́gbọ́ ẹ̀wọ̀n wọ́n jà kó sọ́wọ́ lọ́wọ́ mọ́jìnwó jí wa gbé àtàwọn ọmọ wa ọlọ́mọjà àṣàgbákò